الحمد لله صلى الله وسلم على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم على كفارة تبرئوا كاتب كفارة محمد صلى الله تعالى عليه وسلم آه، انت سويت كيف هو من الأدب المفرد بالإمام محمد بن إسماعيل Bukhari rahman allah ta'ala báwo tí ẹ sì ń kalẹ̀ ọ́ náà ni tó nípa sípàkọ̀ náà ṣiṣẹ́ dáadáa sí àwọn òbí báwo tí ẹ ti lè lóyè ní báwo láì àjọkọ̀ wá nílé yìí fọlá ìdókòrò ìjẹun báwo láì ẹni tí báàbù yìí fẹ́ sàlàyé balẹ̀ oní kí ni po ẹni tó dáyé nígbà tí wọ́n gbé láyé ó bá bàbá láyé ó bá yà láyé lèmi gbé nígbà wọ́n fi bàbá ti kú pàtàkì ìyá ti kú ìyá ti ká báyìí ní ìyá náà kú ìlú tó wà ní kò bá bàbá láyé àti kò bá ìyá lẹ́yìn nígbà wọn sì rí bàbá àti ìyá tí bàbá ní kí ayé bàbá àti ìyá yẹn kí yẹn fojú dàgbà mà wọn ní ayé màlẹ lọ́dọ̀ ọlọ́run ẹ̀rọ international ipa ìrírí pé nígbà tí ó dáyé ó mọ bàbá ó sì tún mà yá kò wá ń sẹ́yìn sí lára wọn tí ó fi wá tara wọn wà jẹ́nà kí là sọ nípa ń tàn أخوى أبو هريرة رضي الله تعالى عنه وأنا قلت يا أبو محمد صلى الله عليه وسلم ثم صديقي رغم أنفه رغم أنفه لم يصلي غدا رغم أنفه رغم أنفه رغم أنفه ثم يقول لهم في مولى ọlọ́run bá yí pé rẹ̀ sí ọ̀rẹ́ kọlù ya Rasulullah báyìí wọ́n sọ pé oníṣẹ́ ọlọ́ tẹ́lẹ̀ ń ṣépè fún kọ́nà ní èyẹ rẹ̀ ọ̀rẹ́ ànábì dáhùn pé man adraka walidayhi 'inda al-kibari aw ahadahuma fadakhala ẹni tó ń gbé nígbà tí ó gbájú ó gbájú ma bàbá àtìyá àdìrọ̀kà wá ilé ìrìnàjò nígbà ó ma bàbá àtìyá àdúgbà ní ó ti gbájú ma áhàdó yá bàbá nìkan ló gbájú mà kò sí àbí nìkan tòun ti bẹ́ẹ̀ kò wá rí dáadáa sí sí wọn tí ó fi wá wà ní jẹ́nà fàdábà náà tó tún wọ́n tara wọ iná nígbà tí ò bá mọ òfin ẹ̀kọ́ ẹ̀tọ́ tí ọmọ máa fi ń bá òde ní àwọn ìta ti kàṣáájú táfùmọ̀ ní pé ó dá kọ́ máa kó máa gbọ́rọ̀ sí òbí lẹ́rọ̀ kí n tí òbí bá lóun fẹ́ kọ́ ṣe ní ti dáadáa kódà kí wọ́n wá láìpẹ́ nígbà tó kí láti wọ ẹ̀sìn lọ́dún aláwọ̀ láìpẹ́ báyìí ń pọ̀ sí wọn lẹ́nu bẹ́ẹ̀ tí a bá máa ń gbọ́rọ̀ sóbì lẹ́nu ó máa ń jẹ́ kí a gbọ́ lẹ́nu tí ọmọ bá máa ń gbọ́rọ̀ sí ni ó máa ń jẹ́ kí a gbẹ́ láyà fún àbùkárì fi ọmọ من بر والديه زاد الله في عمره فلبا سوى سدادة ودادة تجمع دادة صبري ọlọ́run sì máa ń fi ìjọba dáadáa sóbi orílẹ̀ èkún lọ́wọ́ ọjọ́ ìjì. àbíkàn ti bẹ ní àrẹ̀bá òní ọ̀dọ́ àwọn afárá ní kò fẹsẹ̀ حديثه إلا حديث سهل ابن معاذ أما هو معاذ عن أبيه ولما باع وصفاه يقول قال النبي صلى الله عليه وسلم والنبي صلى الله عليه وسلم وصل يقول من بر والديه توبى له وما توبى بر صدق له jíjọba dáadáa ní ọwọ́ òbí tó bá dá orí ẹgbẹ́ fún ọmọ rí ní ó jẹ́ zaga Allahu azza wa jalla fi amrihi kọ́dà ọlọ́ọ̀bà lè fi ọlọ́rọ̀ lè kún ní ọjọ́ orí ọlọ́run lè kún lọ́jọ́ orí tí ẹ bá jẹ́ ọmọ dáadáa sí òbí zaga Allahu fi amrihi ọlọ́run sì lè kún ní ọjọ́ orí náà bá wá fi òbí tí è sí mùsùlùmí tó fi dán ọmọ wò àmì pọ́ sí dáadáa sí kọ́ ní kọ́mọ wá sàdúrà fún nígbà tó bá ti kú lórí ẹbọ wò tí ọlọ́run bá dẹ́kẹ́ nìkan jẹ́ mùsùlùmí náà àwọn òbí ẹ̀rọ jẹ́ lẹ́bọ̀ àbẹ́ nìkan ni wọ́n jẹ́ lẹ́bọ̀ wọ́n lè mú wọn kú lórí ẹbọ ó tẹ̀lé فلقيت أن كيف أن يكون باب لا يستغفر لأبيه المشرك لا يستغفر لأبيه المشرك لأنت ما بعلم من سبع صلاة ni dɔwɔ a do a fɔ ni tí wọ́n ti kú sórí ẹ̀kọ́ ọlọ́run wò lè káyà nítorí ìwọ́n náà wá kéèyàn ní kéèyàn kú lórí ẹni tí ń gbẹ̀sẹ̀ fọ́lá wọ́n náà ẹni tí ò bá mú ọgbẹ́ wọn ọmọṣẹ́ tí tí tí ó tí ò wọlé fún ọ tí sàrẹ̀ fún sún ọ lẹ́sàánú rẹ̀ alẹ́bọn èdè wá sí ń tọ́ fẹ́ lásán ó lè láì mú mẹ́fẹ́ làálẹ̀ tí ìwé náà bá jẹ́ bí ọlọ́run tí ò ṣe tọ́lọ́ tó kú ní ẹ̀bá ṣàdé ọkọ̀lọ́n kẹ ọkàn ṣẹun ló fò kódà wọ́n lè gbèsè fóun sága fòfò nígbà tí Ibn Abbas ní gba ọ̀rọ̀ yìí wá lẹ́nu nígbà tí Abbas tí wọ́n tú ọ̀rọ̀ ọlọ́run sọ́tù al-Isra إما ṣeéṣe kí òbí rẹ méjèèjì kí wọ́n dẹ́gbà lójú àbí kanu wọn ló dàgbà nígbà tí wọ́n sì bẹ láyé táwọn ará bẹ láyé fàdákàkú láhùnmá ọ̀f má sí ọ̀rọ̀ wàlátẹ́ni harúnmá má pariwo wọn ọkùn láhùnmá kọ́wọ́lá kàrí sọ̀rọ̀ tó dá sí wọn ọ̀fẹ́ láhùnmá yálà àgbẹ̀rẹ̀ mìíràn ọ̀hánà yẹni máa ṣàdúrà fún wọn wípé ọlọ́run bá ń kẹ́ wọn káwọn náà báwọn náà ṣe kẹ́ mi láyé ibùdó àbá sì ní tá a bá ń gbé mùsùlùmí o. Tùwáyé àmì ń bẹ tí ń bẹ ní Kùránì wípé máa ká àrí nàbí ìwọ̀n làbí ní àmàlú àyẹ̀sán ìṣòro rẹ̀ mọ́ṣọ̀rì. Tọ́fà nàbí kò tọ́ fún àwọn mùmìnì kátọrọ àforíjì ọlọ́run fún àwọn akẹ́kẹ̀ẹ́ wọ́n lọ́wọ́ kẹ́lẹ́ orí ikọ̀ gbà ó dà kan jẹ́ mọ̀lẹ́bí wọn nígbà ìlà tẹ̀lé ìjìnà lẹ́wọ̀n àlẹ́wọ̀n ọ̀sùn ààbò ìyàfẹ́ nígbà tó bá ti jẹ́ ọgbẹ́ni lọ kú sórí ẹ̀kọ́ ó tọ́ ọlọ́ọ̀ni ọmọ náà ìran ìran ọ̀gbìn nìkan ni ìrìn sábà wọn kò sí pé kí wọ́n ṣe ìdòkú lórí ẹ̀sẹ̀ kan ẹ̀rọ ẹlẹ́sẹ̀ ni ni ò tún àpọ̀ mọ́ sàdúrà lórí nǹkan lọ́dẹ dájúmọ́ rẹ̀ pọ̀ ẹni wọ́n ní ni kúrú lórí ìdí ìkẹ́ ọlọ́jù wọn làá máa ń sàdúrà fún un ọ̀tọ̀ wá ní kí ẹ má tẹ̀lé òbí lórí ẹbọ tí wọ́n ń ṣe ọ̀tọ̀ ní kí ẹ má sì dáadáa sókè gbogbo èèyàn jẹ́lẹ́bọ ìjẹ́lẹ́bọ ẹ̀ ò ní kí ẹ má sọ ọmọ dáadáa sí ọ̀gá ẹ̀jẹ̀ ní sí lẹ́nu ni wọ́n bá ọ ìyá fún dáàbò lọ́wọ́ dáàbò ìyá ẹlẹ́bọ ni wọ́n ṣé wọ́n lè máa sọ dáadáa sí wọn kí lọ́dà wọ́n lè máa ṣe é sílẹ̀ ọlọ́run tó ní kí wọ́n tẹ̀lé bákan náà ni ó sọ fún wọn wípé tábàtí jẹ́ lẹ́gbọ́n kò túnmọ̀ kó má sí dáadáa sí wọn kò túnmọ̀ kí ìyẹn má sí dáadáa sí wọn hadithu tí ó ń gbé ní ìwá fáwọn sáàdì náà ni wọ́n kọ́ sí ọjọ́ ọgbọ́n tó ara ayé ìjà gbọ́tọ̀ yìí ó ní nazalat fiya arba'u ayat nazalat fiya arba'u ayat láyà mẹ́rin nǹkan bẹ̀ orí ìwé sáàd ọmọ àbúwọ̀ kan sí lọ́lọ́wọ́ ọba torí ìṣẹ̀lẹ̀ nípa rẹ̀ lọ́n fi sọ̀kalẹ̀ ìwé tó ní bá ṣe àkọmọ́rò òbí látàkùn lẹ́sìn wọ́n ní àkọ́kọ́ ayà nínú àwọn ayà mẹ́ta nínú Qur'an tó jẹ́ pé èmi gẹ́gẹ́ ní ọlọ́run fi sọ orí àkọ́kọ́ ni pé wọ́n ní káàlá tí ó ní halafat alátàkù ẹgbẹ́ ìyá tó ní sáàdì mọ́ àti wọ́n sọ ní ìbúra pé wọ́n láì ẹ̀wọ̀n ní jọ mọ́ wọn ò ní mú mi mọ́ ẹ̀ àwọn òjì ẹ̀rọ para wọn àti tí sáàdì bá lè sọ fún òun sísá ìkíyà ìyá lágbájá o láyé ń pokùn sóyún à mú mi ni mo ṣe à sọpọ̀ sí mùsùlùmá kí wá sọ tí wá lọ sílẹ̀ ìgbọ́sẹ̀ mùsùlùmá ní kí a yára àkójọ tó gẹ́ẹ̀tì onítọ̀ bá nítorí tó lè mú ọmọ pọ̀pọ̀ sí nǹkan níwà màsẹ́lá lọ sáàdọ̀ mọ́ mọ́hánzù ní ìgbàlẹ̀ ọkọ̀ ó ní ìyá àwọn hàlàfà ó jẹ́ni tí ó aláàtàkù fún wọn jẹ́ wọn aláàtàṣìrọ̀ wọ́n àwọn ọ̀nà mú kàkàmà hátà òfàríkọ̀ Muhammadu sallallahu alaihi wasallam àyàfi tó wọn bá fi ànábì ilẹ̀ tó wọn pẹ̀lú wa ìkọ̀ndíṣà yẹn wọ́n ni fa'anzalallahu azza wa jalla ọlọ́run wá sọ ayà náà rẹ̀ pé ẹ wá òótọ́ ìní ọlọ́run tí mo jọba yín náà ní mo ṣe ìpinnu kí o sí dára sáwọn òbí ìgbàmù lẹ́mù náà lọ́wọ́ ní ayàdó ìyẹ́ àdáka àdá ẹ̀rùn tó ṣe lókà bí ma lẹ́yìn sàdáka bí ẹ̀yìnmọ̀ àdá tó jẹ́ ẹ̀rùn wọ́n tóbi bí ẹ̀yà ni ìyẹ́ bàbá ni àbáwọn méjèèjì àwọn ní dáwọn fi lè yọ sí ọ ní kọ́ ọ̀sẹ̀ ìlú aná sọ́ọ́sẹ̀ náà kò ní gbàgbọ́ فلا تتبعوا ظلما وتيوا Ipa ọ̀tọ̀ wá ní kọ́ ọmọ tẹ̀lé wọn ọ̀tọ̀ ní kọ́ mọ́ sí dáadáa sí wọn. Yíṣù méjì tí ń gbé ìyá ayò sí ẹ̀sìn fáwọn ọmọ sí ọ̀rẹ́dà oúnjẹ tó yẹ kí ìyá rẹ̀ máa gbowó oúnjẹ lọ́rọ̀ rẹ̀ wọ́n ní kò sí oúnjẹ náà. Aṣọ tí mo bá yà rẹ̀ pàtàkì ọ̀rọ̀ làwọn ọmọ lọ́wọ́ ọmọ sẹ́yìn wọn ìṣẹ̀lẹ̀ ìtànẹ́kọ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀nìkan ní ọ̀rọ̀ ní tẹ̀lé wọn wọ́n tó ti lé ọ̀sọ̀ ẹ̀lùmọ́ fi dúníà máa rò fa dáadáa yìí gbogbo sílẹ̀ ẹ̀ àjáde èèyàn wọ́n ní kí máa ń kiri wọn lọ́wọ́ àwọn akérèké máa lọ mọ́ṣáláṣí máa kiri ní òbíjà wọn lọ́nà wọ́n ní kùmí ní ọlọ́pẹ́ wa ọ̀rọ̀ sáyẹ́gbá mi lọ sí gálàjà ẹni tó lọ́rọ̀ àwọn tẹ́tẹ́tẹ́tẹ́ tẹ̀lé lọ́rọ̀ yóò dá iná wọn. sọ́ńtọ̀ sọ́ńtọ̀ sí dára ẹ̀dá kò sí dára. yọ́n náà wá tí wọ́n sá ìgbọ́rọ̀ sí wọn ó sọ fún pé ìwọ náà ò gbọdọ̀ wá dé kí ìsà ìgbọ́rọ̀ ẹ̀ẹ̀kan ní fi torí tí wọ́n ń sí òun lẹ́ẹ̀kan náà ní sí bàbá ni wọ́n máa ṣe náà wọ́n sì máa ṣe dáadáa sí i ó dàbí wọ́n jẹ́ pé àwọn ni olórí àwọn kìfì bí àwùjọ ẹ̀ẹ́dẹ́sì ẹni mọ ọyọ ẹni wá sí ó sì gbọ́yé èyí náà bàbá gbé lẹ́bọ̀ kan tẹ̀lé ìbòdè kí ìwọ̀n ọ̀kadà sálámà sí ìwọ̀n ní kíkà ọ̀rọ̀ kíkà ọ̀rọ̀ kíkà ẹ̀ẹ́dẹ́sì lọ́dọ̀ ọba tí bàbá rẹ̀ ṣẹbọ sí ọlọ́run náà ló pọ́ lọ́sẹ̀ wípé fàlẹ́ tó bẹ́ ẹ̀bùn ẹ̀bùn tí wọ́n ti fi ṣe ọlọ́run wọ́n bá wọn ṣẹbọ wọ́n àti sí kẹ́ wọ́n sọ̀rọ̀ ẹ̀bùn má fi dúnìá máa rò ọ̀gbọ́dọ̀ fi ìdí ń jẹ́ àìdá ayé báwọn kó lè bá yẹ wá ẹ̀ka tó ka ìtàn Asma ọmọ abakasidi Asma ọmọ kẹyìn abakasidi wọlé ọmọ abakasidi sàbí ànábì alábọ̀dé lẹ́yìn ànábì wọn lọ́gá àwọn ẹni ọlọ́run lẹ́yìn ànábì tàlọ́gá ẹni ọ̀hún abakasidi olùlẹ́yìn mọ́tàlábí kú olóúnjẹ kàlí àwọn ànábì. mọ́tà abakasidi kì í wọ́n kọ́kọ́ pàṣẹ ìyá mi ò gbàgbà ìyàwó tó bí àwọn tó bí ayé tó bí àwọn ọmọ láti jọ ti bẹ̀rẹ̀ lónìí ó wá díjọ́ kan àsùnmọ́ àti wá jẹ́ màmá kò sì dé ìyá rẹ̀ wá rà sẹ́ àsùnmọ́ àti ẹjọ́ kí ni ọmọ àbákòsí tí ò ti gbà sí tí ò ti gbà yóò ti gbà sí láàárẹ̀ wọn ó wá rà sẹ́ ó wá lọ bèrè lọ́wọ́ àlẹ́ pé òjíṣẹ́ ọlọ́run àkáǹtì ni ó mi rọ ìgbà tó ìyá mi ló ránṣẹ́ pè mí lórí náà mi ń sẹ́. àwọn lọ ṣèbéèrè lọ́wọ́ àtàkì pé àṣìlò ha tí mo lè jíṣẹ́ fún ìyá mi ìyá tí mo fi ìyá tó ti gbàgbé ìgbà sílámù nítorí ìyá mi ò wá gbà sílámù àṣìlò ha tí mo lè jíṣẹ́ fún wa. kọ́ọ̀lá náà lẹ́mi ah, náà káyọ̀ máa náà wọ́n jíṣẹ́ fún ìyá rẹ̀ láti rẹ̀. ọlọ́run wá sọ ayàkálà yìí pé láyé ní hákùnmù wọ́n mú عن الذين لم يقاتلوكم في الدين ولم ولم يخرجوكم من دياركم أن تبروهم الله أبو هريرة says pé káwọn èèyàn ká má ti ẹ̀mọ́ ẹjẹ́ kí fún yípo pẹ̀ tí wọ́n bá ti pẹ̀sẹ̀ tí wọ́n bí wọ́n bá ń jà lọ́yẹ̀ sí ẹ̀yẹ́ sí dáadáa sí ọ̀gá ìmọ̀ra káwọn fi àdéhùn àsùnmọ́ àyíká fojú ti yani Mu'adh bin Abi Waqqas Sa'ad bin Abi Waqqas àìpé kéèsì ẹ̀ kéèsì òbí òbí tí ó ṣe kí tí ó ṣẹ̀sìn ọlọ́run pẹ̀lú àwọn ọmọ ọmọ ògàn ní tẹ̀lé abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n tí ń jẹ́ tọ́ rẹ̀ inú ayé ọgbọ̀dọ̀ bí Ìsìlámù sì tó wà ní ìkàkà hadith mi lábẹ́ pé èèyàn gbọ́dọ̀ ó ní hadith nìkan tí abdullahi bin jihar gbà ó jẹ́ nìkan náà malikiru abdullahi muhammad ó ní òun gbọ́ tí abdullahi muhammad tí wọ́n sọ ń jẹ́ kàrà bí allah anhuma wọ́n sọ wípé rọ̀ á umaru fúnlẹ̀tẹ́ sọ̀yìnrọ̀ àtúbà umaru bàbá àwọn jẹ́ kan wọ́n rí aṣọ kan tí wọ́n mú láti lè sèrà wọ́n rí aṣọ yìí wọ́n ń tà rẹ̀ ládùúgbò bàbá àwọn ọmọ ọgbọ́n rí aṣọ àti wọ́n tà ní àdúgbò fakọ́l yá Rasulullah ibta àdìyí falibasi àyẹ̀wò ìjọba ma wọn lọ́nà lẹ́bi ah, aṣọ yìí máa dá ẹ̀rọ akẹ́ máa wọ́n jọjúmọ́ ìyá tó bá dàgbà máa wọ̀ yìí jọjúmọ́ súnmọ́ wọn sọ fún ànábì pé aṣọ yìí kọ́ ó dá ẹ̀rọ akẹ́ máa wọ́n ní ọjọ́ jùmọ́ ó ní وإذا جاءك الوفود bákan náà aṣọ yìí náà bákan náà tẹ́ bá ti rà jọjúmọ́ tẹ́ bá ti wọ́n jọjúmọ́ tẹ́ bá tó láwọn àlejò ńláńlá ẹ̀tún máa wọ̀ wọ́n ẹ̀gẹ́tì ní ẹ̀bá lálejò láyé ìran wọn tuntun tó bá tuntun tó mọ̀ wá rú pàdé àwọn àlejò sàábì yìí rọrùn sọ fún anábì kánábì ra aṣọ nítorí lè bá máa wọ ní ọjọ́ jùmọ̀ àti torí pé lè bá máa nígbà tí sòtúnkẹ́ láyé méjèèjì òun yẹn mọ́ wọ sọ gidi ni ẹgbẹ́ láti jẹ́ kẹtẹ́ ń bọ̀ wá kí ọ lẹ́sìn mọ̀ ọmọ ọsọ tí ó dá ọlù torí ẹ̀ lọ tí ń jà sọ torí kí àbúrò àmọ́ ní wọ́n náà sọ fún anáríkà náà bí ra sọ nítorí ìlú méjì ká lè máa wọ́ lọ́jọ́ jùmọ̀ á wọ̀ ẹ̀dá jẹ́ akálùkù fóòtù ká sì lè máa wọ́ nígbà tí àlejò bá dé anábì wá wọ́ aṣọ rẹ̀ anábì wá dá wọn olùkọ́ aṣọ tó lẹ́kẹ́ ń wọ̀ yìí ìlú èdè kọ́ nípa إنما يلبس آله من لا خلاق له àwọn tí yóò bá ní nǹkan ṣe lálẹ́ kìíyàmà nínú ọ̀rọ̀ bá sọ́fà yìí lẹ́gbẹ̀rẹ̀ fọ́nbà fàájà nàbí yú sallallahu alaihi wasallam nínú àbí fúdàdé àwọn gbúrú ìran aṣọ wájú kan àwọn afáàgbàbí ní púpọ̀ lẹ́nu wa ránṣẹ́ sí ọlọ́pù aṣọ ìyá fún mi ní ìfẹ́ ó bu ọ ìwọ òun aṣọ tí mọ́rùn orí tí ó ní kádàbí ẹ̀kan wá fún ànábì ní aṣọ tí ó pọ̀ lábì wá gbá aṣọ wá fún gẹ́gẹ́ wá fún ọmọ rẹ̀ wá ní àkúrúsí ọ̀nà kí n fa àlìbáṣu ha wàkọ̀dì kúrúta fi ha bá kúrúta kí mi ní wá wọ̀ bí ẹ tẹ́tẹ́ lẹ́yìn ọ̀nà ìwọ́n tí mi náà lè wọ̀ kọ́ọ́lá lábì wá sọ fún mọ́ ìwé pé إني لم أعطكها لتلبسها èmi ò fún wọn lásọ yìí kí ọlọ́run lè láwọ̀ wàlákí gẹ̀bí ara àwọn tẹ̀sù ha mo fún ọ bí akọ rìn lọ ta nígbà mímọ tí ìyẹn bá lásọ ká tí ìwọ̀n ò lè wọ̀ ìyẹn lè ta fáwọn tí ó tọ́ fún kí ó wọ̀ wọ́n ní ọlọ́run kọ́ ó wá sẹ́gbẹ̀ sí fámìlì kan ní àwọn fámìlì rẹ̀ bákàlì rẹ̀ gbé wọ́n ní fámìlì rẹ̀ kọ́kọ́ kúlẹ̀ àyẹ̀sìlámù alóòrè wò sí gbà sá kí la fẹ́ mú wà lẹ́sìn pé tí a bá ní mọ̀lẹ́bí tí è ṣe mùsùlùmí kò túmọ̀ pé ọwọ́ sọ wọ́n dọ̀ta pé ní àti àdọ̀gbà láyé wọ́n máa bá ṣe ní ẹ̀rí àti ó jẹ́gbà sí ayé aṣọ ìyá lórí láwọn òyìnbó lẹ́yìn wá fún ọlọ́run nígbà tó ní à ẹni lẹ́yìn ìwé náà ni wọ́n lẹ́yìn wá ní yá o lè ta àlùkò kan mọ̀rọ̀ wá sẹ́ńdẹ̀ ìlà àfúnlẹ̀mú min ahli Makkah ó sẹ́ńdẹ̀ lọ sọ́dọ̀ ọmọ àyà ẹ̀ka tí ń gbé Makkah ọmọ àyà rẹ̀ yìí gbọ́nà lọ ọ́bùdá àyẹ̀sìn kò sí ìgbàgbà ìgbàgbọ́ ìgbàgbọ́ tó jẹ́ àbá ní mọ̀lẹ́bí tẹ́sí ò tí ì sí inú ìgbésí àyè tí ìlẹ́sìn ò túmọ̀ pé wà á ti ẹ̀kọ́ ẹ̀rí bá a ṣe máa ẹ lè ṣe dáadáa sí lọ́pọ̀ islam tó ń sọ yìí ẹ̀ẹ̀kan lè bá ara ń ṣe ní àlàáfàá ẹ̀sìn ìwà ẹ̀fẹ́ sọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀sùn ẹ̀ nípa ẹ̀sìn wa ilé pẹ̀pẹ̀ ìlú òun ẹ̀já mádìbẹ̀. báwọn nǹkan míì ètò tó bá lẹ́nu lè kí ọ̀dọ̀ ìpọ́n lówó ìlú ìlọ́mọdé rẹ̀ ìsìlámù ní kámá sọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ ṣe dáadáa sí màdìbẹ̀. nǹkan àwọn ìwọ́n yóò nípa pé mùsùlùmí ní bàbá àtìyá mùsùlùmí kìí لا يسب والديه فالباب لا يسب والديه يبقى نايا يبقى نايا أبو لاب عمرو بن العاص رضي الله تعالى عنه وصديقه قال النبي صلى الله عليه وسلم النبي صديقه إن من الكبائر أن يشتم الرجل والديه نعم يسأل التي يقوي حق wanda kan ma buba na yi sam kare bala ne ko ma wuri bala ne kan ma buka ne kan ma bú wa buba ba kọlu kí ma yẹ sọ ọsà bẹta ebi sọlọ báwo ni ó ṣe máa bú bàbá rẹ báwo ni yóò ṣe máa bú bàbá rẹ kọlá yẹ sọ ọwọ́ jùlọ fàyẹ sọ àbáhùn ọmọ ọmọ nígbà tí bá ti ń gbàgbọ́ ní bàbá tí ẹ náà bá wá ń fi bàbá tiẹ̀ náà ta rọ́bà ta ló fà òun ló fà. àdéhùn ní ìlàbẹ̀ báàbò yìí ẹ̀dùn gbà wá abúlé àwọn ọmọ ìlú náà lọ́sọ̀ pé òun gbọ́ wípé mílẹ̀ ní kàdá ẹ̀ nínú àwọn ìwà ẹ̀ṣẹ̀ and yes tẹ̀sí gbàgbọ́ jù ìwà yìí kéèyàn fa sábà bí tí wọ́n fi máa fi sí bàbá rẹ̀ kéèyàn fa sábà bí ìdáhùn èèyàn ló fi máa bá bàbá rẹ̀. lẹ́yìn náà afáwa ni báàbù òkú rántí òkú fìwà nìyí ètò sàlàyé fún wa tí ó bẹ níbi kéèyàn jẹ́ ọmọ tí kì í gbọ́dọ̀ sí bàbá àti ìyá ìyá bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ni ọjọ́ kí ni ọmọ tí ìgbọ́rọ̀ sí bàbá àti ìyá rẹ̀ bí kí ni ìjìyà tó jẹ́ bẹ̀rẹ̀ ìdágbọ́bẹ̀wò ìtẹ̀tìyà tí yẹn sì máa ń jẹ látara kí ni ìgbọ́rọ̀ sí bàbá rẹ̀ ló ń jẹ látara ilẹ̀ ìyá rẹ̀ àdéhùn àkọ́kọ́ tí ń bẹ̀rẹ̀ bá wòye wọn ni tí Abu Bakr Abu Bakr من الصحابة والشباب أدني أبو بكر أدني أبو بكر سعد بن أبي عن النبي صلى الله عليه وسلم ثم ويوى لفظ الشارع صلى الله عليه وسلم قال وصلي ما من ذنب أجدر أن يعجل الله بصاحبه العقبة مع ما يدخر له من البغو وقطيعة الرحم kùsẹ́sẹ̀ kan láyé tọ́lọ́wọ́n bó kọ́kọ́ fìyà ẹ̀sẹ̀ náà jẹ̀yà láyé tó ti dá tọ́jú fún tọ̀hún nínú ìyà ìyáma afẹsẹ̀ méjì kan nígbà pé máa ń fi ẹsẹ̀ méjì kan ó tó kú ló di ẹsẹ̀ o tí wọ́n lọ jẹ́ òkú ní àlùkìyà tí wàá dé fún ìmáàmù ìgbàgbé yìí. أجد ويعجل لصاحبه العقوبة مع ما يدخر إليه من البر وقطيعة الرحم خصوصا التي ẹni máa ń tẹ ẹ ní ọ̀rọ̀ pápó jìyà díẹ̀ nínú ẹ̀sẹ̀ ọ̀hún láyé náà ní ọ̀rọ̀ ló jẹ fáínà nìkìyà àkọ́kọ́ sílẹ̀ àlùbáàbù yìí ní ọmọ ṣàbẹ̀sí ní ọmọ tó fi wá máa wá ṣàbẹ̀sí lórí ẹ̀dá ọlọ́run ń bẹ̀rẹ̀ láti wọ̀nà gbogbo àti gbogbo ọ̀lù náà ẹni tí wọ́n lè àwọn tí ó ṣe ọ́ lóṣù òní ọdún fún nìkan ọlọ́run fẹ́ sí ọ. Tòkí jẹ́ ọ̀rọ̀ ní àmà jẹ́ pé àwọn lè jẹ́ pé ó kàn ó kàn jẹ́ lórí orúkọ ọmọ ẹni nínú ìgbẹ́ náà wọ́n bẹ̀rẹ̀ sí ọ náà. Èmi ìdúró àgbàdo ìgbẹ́ náà máa ń gbé ìjọba sáwọn àmì wọ́n sì kàn lọ kán pín wọn ló kẹta láwọn tó gbèsè lákàtí wọn àwọn náà ti gbèsè níta àwọn nǹkan tó kéré sí wọn bẹ̀rẹ̀ bá dé nǹkan lò sí gbọ́n mara kejì lọ kó tó kú nínú ẹni tó tó lọ tí ọlọ́run ó bẹ̀ sí ayé wá nìyẹn kò ní kó má ti ya tàbí ya ẹlẹ́ẹ̀kejì ni ọkọ̀ tí àtọ̀lùwọ́ ẹni kí ẹni dákú ní mọ̀lẹ́bí ìyá rẹ̀ kìí sí ìyá ayé nìkan ìsá ìyá kí á mọ̀ nìkan àti ayé rẹ̀ yóò ti máa jẹ́ lọ. ọ̀gá mẹ̀lẹ́bí sí ni bàbá àti ilẹ̀ àti ìyá. kálí wá mọ̀ wípé kéèyàn rí bàbá fi kéèyàn fi sí ọ̀ṣọ́ bì bí ìsìnà ṣe tó lẹ́sẹ̀ ọmọ ẹlẹ́yìn láńdẹ̀ fún mi. bí kéèyàn mọ̀ ti tó lẹ́sẹ̀ lọ́wọ́ ó lè má mú tí lọ́gbọ́n wọn tí fi ń gbèpè lórí lẹ́lẹ́nu òbí lójúmọ́ tó ń ju tẹ́lẹ̀ tí mo ti lọ. àárò bí abẹ́ àyè lọ mọ́ṣáláṣí ti àwọn àdèmọ́ lọ mọ́ṣáláṣí kẹ́ni tí sì mo tí mo tó wọ̀ lọ mọ́ṣáláṣí kó jẹ́ ní ẹni orúkọ rẹ̀ ní ìpètè sọ́ọ̀tì ọ̀rọ̀. pẹ̀lú pé àwọn méjì náà pẹ́ ní bílà méjì o. ìgbọ́n tó lọ́nà kan tó lọ ń gba high level ìdínú ọlọ́run látara wípé àwọn òbí ò lọ sí. fáwọn ẹnìwọ́n náà fọ́ sọ ìrẹ́lẹ́ lọ́ta aláàánú وسلوكي قال رسول الله صلى الله عليه وسلم دي شلون ذلك ولا كل سنه وسعدك النبي ما تقولون في الزنا وشرب الخمر والسرقة يا سعدي وجو لا شوك يا ما شسنا وجو لا شوك يا ما موتي وجو لا شوك يا ما تالي قلنا الله ورسوله اعلم لا تنكر انا ليس هو الامر nígbà tí wọ́n gbé tó fi ẹ̀yà kan gbọ́ ọ̀rẹ́ ní ká máa bóòlù sí gánà àwọ̀ inú ẹ̀kọ́ wọn sàárè nù ìgbà mí ìbẹ̀ nǹkan mẹ́ẹ̀ tí wọ́n mà ń wà dákẹ́ pẹ̀lú dáwọn dáwọn nígbà kánà bí sọ tún lè fi àlékún sí ìgbà mí ìbẹ̀ tí olùkọ́ bá wọ́n láwọn ti mọ́ àbí àdàkẹ́jì ẹ̀rẹ́gbọ́n ní lẹ́tẹ̀ẹ́tẹ̀ wọ́n mọ̀ pé kí ẹ̀ mú jí kí ẹ̀ jáde jù yóò dá àwọn asibítà wọn má níta máa fi àwọn tó gbọ́ àlàyé míì tí ó ju tí àwọn mà lọ. Àwọn ọlọ́sùn wà lọ́wọ́ àtàkàbí lọ́wọ́. Kọ́ọ́lẹ́ ànábì ni àwọn náà fàwà ìṣẹ́ ẹgbẹ́ ṣe ìmọ́lẹ̀ kò sí kò yàtọ̀ pé iṣẹ́ ẹkú náà lè bọ̀ wá. Olè jíjà òṣì náà ṣiṣẹ́ owó máa ń tú iṣẹ́ ẹ̀bú náà ìyẹn lè kó sọ́nà ẹ̀ṣẹ̀ rẹ̀ iṣẹ́ ẹ̀bú náà. wọ́n fi ìhín náà lọ kó wa kò sí èméjì bí iṣẹ́ ẹ̀bú tó tún yà lórí ìyín wa àgbẹ̀ ìyín wa àgbẹ̀ kò sí èméjì bí àlejò ṣùgbọ́n ẹ̀dá wọn bí okun bí akẹ́bá rẹ̀ kàrà yìí ẹ̀dí sọ̀rọ̀ ní ìfún yẹn tó jù yọ̀ lọ ńlá ni ṣùgbọ́n ká sọ ẹ̀ṣẹ̀ ńlá ni gbójú èyí ò lọ. لكن الشرك بالله àsìkò sọ́lọ̀. Wà àkókò ni wà nìdí kọ́ máa sáyì gbọ́rọ̀ sóbì. Ẹni gbẹ́nà lọ, ọ̀ká na mo dákẹ́ á, àdájú kọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ lẹ́nu lórúkọ̀. Fàdáfàz lẹ́nu wá dìde. Kọ́ọ̀lá wọ̀ zúrù àti kí ni máa jẹ́ rí èké. Láàrin Mùhàdé tó ní pé bí a ṣe máa mú títú ẹni ìlú bí yẹn ṣe máa ń ṣe ṣìyàn tó ẹni ibú ní ọtí tí mi máa jáde tó ẹni ibú ni ṣùgbọ́n jẹ́ ẹni ibú lò tó ẹni tó ní ọtí lónìí láti ọdún láyé ló kàn kí bàbá yìí ṣé mi náà bẹ̀rẹ̀ ọkọ ẹni ẹ̀yọ ipò tó wà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba níbi ìjẹni ibú ó ju ipò ọmọọtí lọ ó ju ipò jàrìjàrì lọ ó ju ipò zìnàzìnà tó ń ti pé àwọn yóò náà kọ́ ẹni ibú náà níwọ̀n ní tí ẹ fi gbọdọ̀ sọ́ra lábẹ́ pé èyí sọ máa bú sóbì ìyẹn gbọdọ̀ jìnà sí kóbì máa sọkún léèyàn lórí ní sọkún ìbànújẹ́ lórí òtí òbí ẹ̀bí bí bí máa sọ fún pé bá ti wá pa ní kí ní àkúlọ sí ọ ní oníjọ́ tí wọ́n ń sẹ́yìn nígbà pé ikú ní ọ lórí máa ń ti òbí débẹ̀ bí tí ó sọ ilé yóò ti sọkún kọjá àlàkà ó sì fi lọ ọlọ́pàá wọ́n ní ẹ̀ gbọ́dọ̀ dènà sí kí òbí máa fojú owó ojú báyìí ó yà àfáwa ibùdó ọlọ́pọ̀jọ́ lọ́ta aláàánú wọ́n ní wọ́n máa ń sọ wípé bùká olùwàrídẹ́yìn nígbẹ̀lẹ̀ òkú wọ̀tàbàyẹ̀ kò bí yẹn máa sọkún látara pé ọmọ ń ṣe tí wọn ò fẹ́ kó ṣe ayé fún wa ní yájà àwọn wípé ọ̀nà méjì lòbí lè fi sọkún yà ìgbàmí ni wọ́n lè mọ sọkún ọjọ́ lára yà yà ọlọ́pàá ọ̀nà tó máa sí fún torí ní ìsọkún ìdúpẹ́ fọ́nà lòbí máa ń sún dàrú èsì mi ló kí ayé ní ọlọ́rọ̀ ọmọ mi wá rí báyìí sí mi táwọn ọmọ mi ti máa máa ti wọ́n àwọn pẹ́pẹ́pẹ́ ń da òkúta lé àwọn lórí àti gbọ́ ọmọ tó kọ́ ọ̀rọ̀ ìlà ìsọkún àti gbọ́ oríṣiríṣi ọmọ ẹ̀rọ wọn ni pé kọ́mọ kí ọmọ kiri tí ṣe sì kẹ́ ẹ̀ nígbà òbí ni àmọ́ sùnfún ìdùnnú ní ẹ̀kọ́ là sọ. lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ ọdún tí máa ń mú òbí sọ fún ìbànújẹ́ ní wọn lónìí wọn. kódà kó bí wọ́n ti sọ̀rọ̀ kódà kí wọ́n ti ẹ̀ má sọ kankan. òbí kan sọ fún un torí pé lábẹ́kọ̀ ṣeun kọ́lọ̀ ṣe ọ̀nà dáadáa. wọ́n sì kọ́ ẹ̀kọ́ ní sàárè sókè kódà wọ́n lẹ́sẹ̀ náà tí a gbọdọ̀ jìnà sí tí èèyàn gbọdọ̀ jìnà sí láwọn iṣẹ́ ẹbí ẹni kí èèyàn jìnà sí kó lù sí pẹ̀lú yẹn èèyàn gbọdọ̀ jìnà sí kí òbí kí ó sí pẹ̀lú yẹn. a ka ìtàn méjì lábẹ́ báyìí bí a ṣe àlọ́ náà láti parí àlùkò náà àdìsù ti ń bẹ ní báàbù hadith afáwà Abu Hurairah radiyallahu ta'ala anhu àwọn náà lẹ́sà abẹ́tàdé sí wọn pọ̀ jù náà fi ní máa ṣe kàyéfì bí àkópàdé wọn lẹ́ẹ̀dẹ̀ wọn lọ hadith tí wọn rẹ̀ sọ̀rọ̀ wọn lọ tá Abu Hurairah kó sì jẹ́ kó ní kan náà láti ẹ̀kọ́ tó ọlọ́run náà ló fún ọlọ́run قال النبي صلى الله عليه وسلم إن شاء الله صديقين فلام دعوات مستجابات يا كل متى جنبي يا ما تسي الله بقى يا موسى الله بقى الله ما بقى ولا ما ولا سمع بقى wọ́n àdúrà kan ṣe sun báwọn òbí ìpọ́láwọn ògbà ọlọ́run gbà ó lè jẹ́ kí bí wọ́n sì fẹ́ gbà sí ọlọ́run kú ní pé àtọ́gbà gbà sí ìdàkọ̀kọ́ tó ọlọ́run wa kó jẹ́ kó pàṣípàrọ̀ especially àwọn ìran àdúrà mẹ́ta àtàbẹ àti ìpínlẹ̀ àwọn àdúrà náà bá ṣe láwọn ilé àìsàn ọlọ́run gbà èpè ní àwọn akọ́ṣẹ́ náà ní àsìkò ọlọ́run gbà ní lágbáwá àti ìgbàdàdúrà àdúrà náà ní méjèèjì níbi ládùúrà ìpè mẹ́ta àkànbẹ mọ́sàkì àbá ọlọ́run gbà wọn. láṣọ kàfé yìí ìyẹn tẹ̀ ẹ́ sí iye méjì pé lọ́n gbà wọ́n lọ́wọ́ gbà wọ́n àwọn àgbà làwọn ìyẹn ṣe iye méjì pé àwọn lọ́n gbà wọ́n lọ́wọ́ gbà dá àwọn tó ní mọ̀ gbòòrò. sípò yẹn ká bá ṣàbòsí fún wọn ṣẹ́ nàbàdà náà èpè èpè ẹni abákòsí afẹ́lẹ́dọ́gbìn mẹ́ta ìlànà kó ń tàbí ọ̀kẹ́dẹ̀rọ̀ ọ̀gbọ́n mọ̀. يرجع عقباه إلى الندم تنام عينا توي مظلوم منتبه يدعو عليك وعين الله لم تنم The majority of service, especially the right there, àwọn ti wà nípò tá a bá ṣe àdọ́ra abẹ́ ti gbé yára, wọ́n torí pọ̀ ti wà nípò sàmùsì. ìṣẹ́jú ṣàbòsí tí ó wá padà lọ́wọ́ ṣàbòsí níbẹ̀ ìgbẹ́ ilé ṣàbòsí padà máa ń kábàámọ̀ fún wọn bá má ṣe. lẹ́nu tí ọ ṣàbòsí ní wọ̀n nínú ìfẹ́ pé nígbè lákà wà fún un tó bá ṣe é gan tó lẹ̀ ìdàkejì lórí. akẹ́kẹ́ sẹ́ńtà láwùn lásán ọlọ́run náà sọ lẹ́sọ̀. àwọn ìgbẹ́ máa ṣàbòsí fún un nílẹ̀ mọ̀tàwáyé ah! mo fọ́ ọ sí kúkú ọlọ́run pé wọn sì sí wọn lágbára nígbà tí ẹ̀ka ẹ̀rọ ní ọ̀sẹ̀ láti sì di ẹ̀rọ sì gba sí fìyà ìjẹ́ sí ìdùsùn kọ́tà nígbà wọn kò sì gbọ́dọ̀ máa mọ̀ wọn mọ̀ kọ́tà kan ní ní kótó tó tó sùn gbọ́dọ̀ sí wọn ìdàgbà àrà kó kọ́tà ó sì gbọ́dọ̀ sí ọ̀hánà nígbà wọn mọ̀ sí káàkiri mọ̀ nítorí wọn àmì lọ wọn nà yàtọ̀ ẹ̀dá àkàlà kọ́tà kó fi fáìlà sí kẹ́ ṣáàkà lọ́wọ́ àbákalẹ̀ ẹ̀yìn máa ń gbà wá ti wà lórí ẹ̀yìn máa yí gbówà ìlú tí wọ́n máa ń fà kò sí gbà wọ̀nyà àbúrò àmì má sì bẹ́ẹ̀ kí pé fúnra kan fà kò sí gba ẹni tí ọ̀pá àlùkìlẹ̀ àmọ̀ ń tàn kò ní sàgbà nígbà tí bọ́ sí nà ń bọ́ sí lọ hákù bọ́ sí gbọ́n tọ́ta ẹlòmí bí alákòókò ayé amọ́tò náà ọjọ́ fi sáré lọ sí oúnjẹ tó fi mú já fún àdìrú gbalẹ́gbẹ̀gbẹ̀ nígbà gbalẹ́gbẹ̀gbẹ̀ tó tó pẹ́ rẹ̀ ó ti rẹ́jẹ̀ kan rí ó kù lórí lágbo ilẹ̀ ilẹ̀ ìgbàlámà pẹ̀lú gbogbo ayé amọ́tò náà wà ní ìsọ́sì àgbẹ̀ látàrọ̀ pàṣẹ sọ́ọ́sì mẹ́ra wọ́n sì gbà wọ́n ti mọ sípè gbà náà lọ́wọ́ lọ. Ṣé ó tàn wá òrí pé nínú àṣàdá fún ọ? Tó bá ṣe ọ̀pọ̀ ládùúgbà pé kó wọn ò gbọdọ̀ má sí kọ́lọ̀ má gbà ní òlò fún ọ. Àlẹ́bí ti wá rú pé dá àwọn tó ìmọ̀ àbúrò. Bọ́lá tí ẹ̀bá ti máa ń sáàbò sí fún àláyé tó ń tàn bá yíjú padà sípè ọlọ́run fàtì. Ọlọ́run fàtì ìran àdúrà ẹlẹ́ẹ̀kejì tọ́lá wọn ò ní ṣáìdà owó ọ̀dá ààrẹ tó ní mùsàlẹ̀ náà máa yìí yẹn máa ti ń bẹ lọ́wọ́ fífẹ́ àlùfáàdùà ẹlẹ́kìn máa ń kẹ́ fún mi ẹ sáàmù kò sí kankan lọ́wọ́ yóò dé fi jẹ owó ọkọ̀ ẹ̀ka wá fẹ́ ẹ̀dẹ́rù tẹ́ ẹ̀fẹ́ lọ́wọ́ àwọn ìbá abáta yìí agbára owó tó ń bẹ ní ọjọ́ máa lọ ṣe é sábà fún náà kò sẹ́ni bẹ́ẹ̀ máa ń bẹ̀rẹ̀ sí ti gbà fún ọ̀wọ́ yìí náà. Ẹdí wá bẹnú àìyẹ kí a wá sáàánú kí a tó ń ṣe kẹrẹ kí a tó wá jẹ́ kó ṣépè fún yà. Àbí kí a tó ṣe dáadáa fún ní ọ̀nà pé ó tọ̀wọ́ ti ṣàdúrà fún yà. Àdúrà ló gbà. Ní ẹni ló ní àjò bá ṣépè fún ìpè ó gbà nínú ó ṣẹlẹ̀ lórí bẹ́ẹ̀ ni onírìnàjò bá ṣàdúrà fún ọlọ́run gbà lọ. Ànábì ní ọ̀dà àwọ̀ tó wá ilé ìní ara wà nàbí ìlà. Àdúrà tó bí bá ṣe fọ́mà ọlọ́run bá wò. Láti padà kánú àdéhùn ní ìṣàwá. Tí Ànábì ní kó di ṣọ́ra ká fúnra sùúrù ká má ṣe pè lọ́kọ̀. Lómi nígbà tí ìjọba bá ṣe fún tó bá pọ̀ ní kò lè dá mára sì dà fún wọ́n sì sílẹ̀ fún alẹ́ àwọn ṣe bí ò sí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sì yẹ̀ ìtàn wá fẹ́ pé pọ̀ ìtúwájú tó wà àṣẹ fún wa pọ̀ sí àfi ní wọn nà ní ẹ̀mà àfi ní ọkàlẹ̀ ọkàlẹ̀ ikú bàbá àìkú lápẹ̀sàdá tó bá ṣe fún ọkọ̀ ìyá rẹ̀ lápẹ̀sàdá àfi tó fún ọkà dáadáa ṣe fún ọ àwọn nǹkan dọ́rùn bí ikú ti dé papọ̀ sí súnmọ́ ní ìpèsè àyẹ̀ṣùpàṣì ọ̀wọ́ ìbílẹ̀ tó bá fún ọkà dáadáa ṣe fún wa láti lè sàdá ìyá mi sàdá tí bá fi orang dáadáa Dia, fún ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ náà ni ó bá ṣépè náà àbí tó bá ṣépè bí ẹ kó ní fòkè jẹ̀bi nígbà ìgbàlódé àwọn òbí mi ń bẹ bí wọ́n ti ẹ̀gbọ́n lè sí ilẹ̀ ẹ̀gbọ́n òtí ẹ̀kọ́ rí ó ti especially bí wọ́n dá sí ìyẹn èpè yìí ò lè bá o èpè tá à ń sọ èpè tó jẹ́ wípé ọkàn ó ṣẹlẹ̀ lára o lẹ́sẹ̀ èpè jẹ́ pé òbí òun wáyé wọ́n lè ṣe sọ́dọ̀ àfi kí òun ṣépè tó bá ṣẹlẹ̀ ó sì ní ọlọ́run gbà. àdéhùn tí aláwọ̀ akápẹ̀yìn wọn dà pé òun gùn díẹ̀ ńlá akápẹ̀yìn ẹ̀tí gbàrẹ́ náà ní afáwà wọn ọ̀rẹ́ látà lọ́dí ọ̀nà ọ̀nà ìgbàsọ̀rọ̀ nìkan ìkí ọlọ́run. Abúlé wọ́n sọ wípé máa tẹ̀tẹ̀ lẹ́mẹ̀mọ̀ orúurú nílẹ̀ náà sì fi máa hàdé ìlà Ìsà bìnà Màríyámà ọ̀sọ́ ìbùdó láì jẹ. Kò sọ ọmọ kékeré ọmọ orí ìtẹ́kà tó wá sọ̀rọ̀ rí lọ́rọ̀ táwọn ìlú pọ̀ àfihàn méjì kábímọ lónìí àsìkò mọ̀lẹ́ nẹ́sì wá ní jẹ́ ọ̀pọ̀mọ̀ asàlámà nínú àfáwò láti ń sọ̀rọ̀ ọmọ tí a fi ra sùn nínú yóò ṣàfihàn rẹ̀ bá sá náà ààrẹ sá tó bá sọ lóòótọ́ ọlọ́run ló fún sọ kò wá sọ wá bí ẹ káma wá wọn láwọn aláwọ abọ ọmọ ọmọ láwọn abọ gbọ́n tàbí ẹni kò sí ọmọ tá fẹ̀sẹ̀ bí tí ò tí dépò kó máa sọ̀rọ̀ kó wá bẹ́ẹ̀ sí máa sọ̀rọ̀ àfọmọlẹ́sì. Àìsà ni Mọ́rílẹ́m àkọ́kọ́ ni Anábì Àìsà. Wọ́n sọ ibùdó ráyé àtọmọ àká tí ó ní ìgbà sí papọ̀ wájú rẹ̀ jù. Torí sì, nígbà wọn kàn wọ́n gbogbo ẹni sọ́ọ̀tì ẹ̀jẹ̀ agbọ́dọ̀. Wọ́n ní قيل يا نبي الله ìgbọ̀làmọ̀ yíṣẹ́ àlọ́gbà àmọ́ta ni ẹni tó jẹ́ èèyàn ti èjì àwọn sàbímọ́ ní èjíṣẹ́ ọlọ́ wà náà sọ ìbùdó rẹ̀ èjì táàni sọ ìbùdó rẹ̀ èjì táàni sọ ni rẹ̀ táàni rẹ̀ tí ó yẹ pé فإن جريج كان رجلا راهبا فإن جريج كان رجلا راهبا جريج تري أفاق رجل أفاق نسجل جريج وجميل أفاق نسجل أبو wọ́n máa ń ṣe wọ́n ọba rẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ bí sọ́wọ́ bá àti ìlànà di mọ́tò tí àfáwò sílẹ̀ ọ̀dọ̀ àkókò lọ fún ilé ilé kan fún wọn wá dábílẹ̀ kò ní di ìyàwó kò ní di ọmọ àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀ ó sì pọ̀ ní ẹ̀sìn àwọn ìyàwó dáwọn aṣọ láti kẹ́tíkẹ́ wọ́n lọ́wọ́ bá wò lọ́wọ́ bò bá wà sórí sọ́nà ọ̀dọ̀ àyọ̀ mọ́sálásí ọba ní ìgbàlá sí ìjọ sí nínú ilé náà mo sì sọ fún àyíkọ́ ó kọ́ mọ́sálá ó kọ́ lé ìfúnlẹ̀ tí ń dá sọ́nà ọ̀dọ̀ àyíkọ́ lọ́dọ̀ وكان راعي بقر يأوي إلى سفل أسفل سرعة ومن دان جيران جيران كان بعد دان جيران كنت صار ورسمي ní lọ ṣe ṣígà àpá àwọn ọmọ tó gba ìdàgbọ́ ìlú pẹ̀lú ìjọ bó ṣe jẹ́ yóò lọ tó bá dé nílò fún sí ọ̀dọ̀ àpá yìí. wọ̀ká àti mọ́lọ́ àti mi àhàbì kọ́lọ́ tẹ̀sílẹ̀ ìlà wa. Ó wá ní arábìnrin kan nínú àwọn ẹgbẹ́ aráàlú tí a fà lóde. Arábìnrin bí àsẹ́yìn. Ó máa ń lọ bá dáranjẹ dáranjẹ yìí wájú máa ṣe ṣìyà kan lọ́la. Wọ́n dáranjẹ yìí gbọ́dọ̀ máa ń lọ sí. Ó máa ń sinmi sọ́dọ̀ àfàjì. o àwọn oṣù kan tẹ̀ kó sì àmà sílẹ̀ lókà. Oṣù kí ń lé ẹni bẹ̀rẹ̀ kó wá sí ọ̀dọ̀. Ó ní فأتت أمه يوما فقالت أربتك يا أفاي ما هو تنتمى إمام سلوك يا أفاي واسلك تبتي إنتمى سلوك فقالت يا يوم يا جريج جريج وهو يصلي أفاسه أنت ولوك tí wọ́n bá tún lọ́wọ́ ní sùn àbí ìgbà wọ́n ti tún wọ́n yẹn náà láti wá ní àbí ìbú o kí lọ sọ ọmọ lè dáhùn àbí ọ̀pọ̀ lọ́wọ́ kí lọ́wọ́ ní àyè rẹ́ra sí àyíké ìpín wọn ti ẹ̀rẹ́ sí ní àjòrí ìjù ìyá sì ilé kí lọ sọ ìyá má pè é tó jù ẹ́ jù kí wọ́n wò lọ́kàn rẹ̀ pé ìyẹn sì rí máa rò kan lórí wọn ìyẹn kan lè pè ọkàn ní sọ̀rọ̀ lábẹ́bẹ́ ẹ̀mẹ́ ìjọ níbi ilẹ̀ bíbá orí òun sí ló tóbi sí bọ́kẹ́tì tí pàtó kó lọ́kà twenty five naira wọ́n pè é báyìí kò kà dá tó lè ṣùgbọ́n kò bà wọ́n jẹ́ èyí lẹ́sìn èyí máa yà wọ́n ní ó sì ti dé nínú ìlú ajá tẹ́lẹ̀ ní obìnrin tó bẹ́ yọkùn wákàtí tó ti di sókè ó sì wọ́n pé bá wà ní sí ìdájọ́ mẹ́ta so bí ìyá ṣe ń pè lákọ̀ọ́kọ́ ìwọ̀n rò lọ́kàn rẹ̀ pé omi wọ̀sán àti ah, ìyá mi ń pè ní ẹ̀sìn tó ń lọ. ṣé kí n dáàbò ní nítorí ìyá àti kí n máa kí n lọ? فرأى أن يؤثر صلاته هو يمكن تنو نافلة فصرخت به ثانية يا تقول لنا كنت جريت فقال في نفسه وتصور لبيع أمي وصلاتي إلهي إلهي فما أن يكفر صلاته ثم صرخت به ثالثا ẹlẹ́ẹ̀kẹta ìyàtọ̀ ní tòlé àti láti dáadáa ní ìjọba ti tò lákọ̀ọ́kọ́ káàkó lẹ́ẹ̀kejì káàkó lẹ́ẹ̀kẹta bá ń tàwọn lọ́wọ́ káàkó lókè má. tọ́lá wá pé àti sísè nǹkan sí láti tó kúdà ẹ̀rọ. a kò kọ́ pé tí òbí yẹn máa ń gbé ẹ̀bí yẹn sì gbọ́ ní ẹni yẹn sí ìjọba. Yusufu àmọ́ ìmúkọ̀ wa lẹ́ẹ̀kẹta ó sì sọ fún fúlẹ̀ àkọ́kọ́ ìwà àbúrò tí ò bá gbọ́ ọ̀rọ̀ ọkọ̀ tó kù ẹ̀ lákòókò ọ̀ wá dáhùn jẹ́ kó máa pè ọ́ lọ ìwà bù kìí sí ìwà tá a máa rí lára ọmọ gidi. Bàtà wá ti pè ọ́ lákòókò ọ̀rọ̀ ọ̀sán mi tí ò ní tó fi pè ọ́ ní ẹlẹ́ẹ̀kejì àfúnná bí a máa bí a sára. Tòmátì ìyá jùlọ ìjù yìí tó pè ọ́ lẹ́yìn ẹ̀kẹta tí ò dáhùn. Torí ó máa bá wọn lọ. فلما لم يجدها بتي أمه وادا يالو لنا كتاقا النبي يا واسبي بتي أو أدبان كما يانا ماسبي مي عن سبي لنا سيسي èyí òfin káwọn ìyá náà wá sí ìgbọmọ gbogbo àwọn náà ni ó padà lọ késo ìpè náà gbọ́ ìyá tí ẹ lọ ṣàṣẹ́pẹ̀ ètò olówó sẹ́yìn ẹ káàsọ̀ ẹni ọlọ́run pa àbáwọn olùjọ́sìn fọ́lọ́run ẹ̀rọ ọlọ́run àfà olùjọsìn fún kódà àwọn àfà mi ní òun náà wọn bá rẹ lẹkẹ ọlọ́run ìfún àti ìfọkàn láti ẹ̀rọ kálẹ òwe bá wà dá kọọkì ẹtì òyà kan lọ yẹ fún alá wọn ní jòwéjò bẹ́ẹ̀ sì àmì ṣe àwọn ọ̀sẹ̀ ìrìn kò sí àfà àfà ńlá nínú àwọn ilé ìjọsìn bọlọ bọlọ wọn bá dá wò láti látara òbí ìyá bá ti pè é لا أماتك الله يا جريج حتى تنظر في وجه الممسح ọlọ́run ní pa ọ́ àfitọ́lọ́run ọkọ̀ àyàtọ́lọ́ bá fi àwọn aṣẹ́wó náà wò ìyá sẹ́ńtọ́ pé wọ́n sì máa ń fi lórí ìyẹn pẹ̀lú àfáà náà èyí sì nígbà láti fi ẹgbẹ́ ọlọ́run fàṣà ọjà ìyá sí ìpìlẹ̀ òkè pé ìjà àfáà tọ́lọ́run ó lè gba fọ́nà bá yẹ̀yẹ́ ẹ̀rẹ̀ láyé náà ọlọ́run ló fi aṣẹ́wó lófin dàn yàsíkò láyé ọlọ́run sì dà ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run náà sì ní ẹ̀ńsẹ̀ wọ́n náà fẹ́ ká kọ́ ẹ̀kọ́ pẹ̀ pé ìjọsìn tí bá kẹ́kọ̀ọ́ sí náà fílà ẹ̀tọ́ òbí ju náà fílà rẹ̀ ẹ̀tọ́ òbí ojú náà níyà lọ. Àwọn àbá àti wá lọ wọ́n kú sí ìṣẹ̀lẹ̀ tí a kà yí tà náà lè sọ fáwọn sàárẹ̀ yìí. Ṣé ẹ̀sìn wọn lọ́hùn nìkan ni ó mọ ní àbí àwa náà gbọdọ̀ mú ìyẹ́sì wa? Àbá lọ́wọ́ mi. Nínú àbẹ̀rẹ̀ ní ìgbọ́rọ̀ ẹ̀sìn wọn lọ́hùn nìkan ló mọ̀. Àwọn mẹ́sì ní ẹ̀sìn wa náà ó wà ń bẹ̀ bí bá jẹ́ pé múra fìlà. Àwọn mẹ́sì ní bí bá jẹ́ pé múra fìlà kan sì mọ̀ pé ìyá àrẹ òpó ilé bí ìyáwó àbótí ẹ̀pọ́ ní ìròyìn àti ẹ̀pọ́ lọ́kàn ìyàwó tó máa ń ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà fílà fún mi so bẹ́ẹ̀ ìṣiṣẹ́ dáadáa tóbi ọ̀rọ̀ yẹn ìwọ̀n tó wù yìí ọ̀rọ̀ àdá wọn ló tí bí a kó mọ̀ náà bó ti ẹ̀rọ fún tàbíẹ́gẹ́ náà ni kò yé nísìn ọ̀dà rẹ̀ tó wọ́n tí kẹ́yìn wọ́n sí pé ní àfà ìwọ̀n wọ́n ní fún mọ̀sọ̀ pàtàkì lẹ́yìn wọn lọ fa ó ti yẹ alìmẹ́rin gbogbo tí kẹ́yìn máa lọ àti ìwọ̀dà kò pẹ́ sáà obìnrin ta ní máa ń wá ń bá dáradára jẹun bí àwọn ìlú ṣe káàánú wọn bá gbé ọ̀rọ̀ ẹgbà ọba ẹgbà lágbájá tí èṣe maria ó bímọ àpátalẹ tí ó ní mọ́lá àpapọ̀lá ọba ìjọba kí ó bímọ látàkiri lọ́nà àrà wọ́n gbọ́dọ̀ fún máìkà ní ta ló fún ọlọ́mọ ọmọ yìí ní burúkú ta ni, ní kọ́ọ̀rẹ́t ní ìjùlẹ̀ ìṣẹ̀lá rẹ̀ ó lè bá jẹ́ pé èpè ìyá ẹlọ́pùpù bá jẹ́ bá jẹ́ ta lọ́lọ́ ọ̀dà ọ̀dà ọlọ́lọ́ ṣùgbọ́n obìnrin tọ́lọ̀ máa ń ṣe àdáwò fáàfáà yìí ó ní à ní ìjòyè kúrò níbẹ̀ ara ọkọ̀ lẹ́kọ̀ọ́ kìí sí fún tábà ti lẹ̀ máyà nínú owó ọ̀gá ní máa tí ò fẹ́lẹ́sì àfihàn àti gbogbo àti dáadáa bá wáyé ìṣẹ́kọ́ ìṣẹ́ àti ìgbókùn èèyàn gbọdọ̀ bá a gbọ́bẹ̀ ẹ̀kẹ́kẹ́ lè dé amọ́nká ní òtàn àdúrà musa dáwọ̀ sí ibi tàbí tó ti ní ilẹ̀ fún ṣẹ̀dá lọ́wọ́ sọ̀rọ̀ àwọn tó ń kà wọ́n ní bẹ̀rù tó bá yọ̀wọ̀ àti káwọ́ bá àti kà bẹ̀rù àmì ìyá obìnrin ní àìní ìṣòro àfáàjù méjì ló mọ̀ ní orí tó ń gbà. ìrẹ́jú àfáà tí kọ́rẹ́ àsọ́ọ́hìnà sọ̀rọ̀ ìgbìmọ̀ tí ó kọ́ sí lọ́kọ́ ilé ìgbésí ọ̀rá ó ní náà bẹ́ẹ̀ ni táwọn àdúgbò sáyé á kan bí afáàtàwádé ìhùn bí mo sọ̀rọ̀ náà àtàwọn inú èsì tó náà ti rẹ̀ rẹ̀ rẹ̀ nígbà jẹ́sùn àbálẹ́bà àwọn náà láìkájẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ tí wọ́n lọ wó létí ìlítàwájú ẹ̀wọ̀n náà wọ́n ni ọ̀bọ̀rẹ̀ wọ́n tó lè rí láti wá wọ́n ká tẹ̀wọ́ mú àfọ́n tẹ̀mú ara rẹ̀ fàbọ́rọ̀ hù sọ̀rọ̀ àjẹ̀hù bí ìfòkó sí abálọ́wọ́ àkéyì wọ́n fi wọ́n dàrú lẹ́yìn akájá حتى wá pa àti orí tí wọ́n fi kọ́ lórí pẹ̀lú ṣubú ìgbàlẹ̀ àfàlẹ̀. Fàjá àlú yádàwó ìlà ọ̀nà èyí bí hàbẹ̀ wọ́n so kùn wọn lọ́wọ́. Ìrètí wọn ti kàn fún tiẹ̀ tó lóye wọ́n bẹ̀rẹ̀ wọn so kùn wọn Fún màá tó lè pàdé yìí, àwọn ẹni wọn àfa àwọn ọmọ káàkiri àdúgbò. فمر به على الإمام ساك فرآه المنظف فإذا واسل بها من قومه فتبسم لفظنه وهن ينظرن إليه في الناس ثم وسونا وندجبه فقال الملك ما تزعم هذه ọba wa sì ní ìlú wa kí lọ قال ما تزعم الراوي فيه الكفر قال تزعم أن ولدها منك قلنا له وكيل قل لي إيه ولدي قال أنت تزعمين أما كيف الرسول قالت نعم البيت إليه قال أين هذا الصغير أهلا afáàní evan ni bí ọmọ tí ó bí ọmọ gbé kò sí si sì gbogbo ọlọ́run ló padà fi ìkẹrẹ àti kàràrà àwọn ẹni rẹ̀ ní lọ́gbà tó fi tí a bá ti lè bá ti lè pọ̀ tó wá ní wọn lọ́rùn pé ìlà náà ń sọ́lé owó sùdánà pẹ̀lú rírà àrà àwọn kọ́ọ̀lù ìwúwẹ̀ bá fi hejìrí òun náà ní gbẹ ní ẹsẹ̀ ìyá rẹ̀ fa akọ̀bẹ̀rẹ̀ aláìní fakọ̀ fáwọn adájú kan máa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kí o wọ́n adájú kọ́ wọ́n fèrè pé man abúk ta bàbá rẹ̀ sọ fáyé àmàdífà fáyé pé ìlọ́wọ́ ta ni bàbá rẹ̀ kọ́ọ́lá rọ̀ ẹ̀yìn ìtàkùn Almati kékeré bá Ini kìí mati ọmọ pun ọdún kankan kò súnmọ́ kó gbèsè kára ó lè má ti súnmọ́ náà ó bá sọ̀rọ̀ wípé rọ́ ẹ̀yìn àyíká dáńdọ̀ dáńdọ̀ èyí tí máa wá sọ́dọ̀ ẹ̀yìn wọ́n sì ní ọ̀rọ̀ fún yàtọ̀ lọ́yìn. Bàbá máa nígbà tí àfáà ni wọ́n lè tọ́. Wọ́n ní báwọn ní ilé ìjọsìn lẹ́ta owó tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà sì ní ilé Áfíríkà. Àmẹ́jà Ádó sọ ọmọ àtàkàmì náà ààbọ̀ fún góòlù kọ̀. Àánú ní gbèrò ọ̀rọ̀ náà àdáwò mi túnú. Wọ́n fi ìdá náà wò. Ìgbà máa ní bá ti gbé قال لا وليس قال من فضة لا تبقى كما يفقون كوكو تقولي sọmà kásọdì sílvà yìí káfíkó sílvà lásán ni ewu abẹ kọọlà náà abáyé ìfẹ kọọlù bàbá yẹjà àlọ kí lọ wọn fẹẹ lọ fi kọ padà ọdà gbòdúdú hàn kàmí ló sì wà nígbà tẹ lọ ẹ̀bá tuntun ọbẹ̀ ibi tí mo fi máa ní ọ̀rẹ́ mi kí n máa wà. kọ́lá fàmílẹ̀ mi dàgbà sáà báyìí ṣùgbọ́n mo mọ ọmọ lọ́ọ̀tì kìíní kan náà rẹ̀ àṣà. nígbà táwọn arábìnrin yìí sọ pé ọ̀rọ̀ báwọn kẹsì yẹn tọ́ ìwọ ọ̀rẹ́ ọ̀rọ̀ náà ní mọ́sẹ́mọ́sẹ́. kí ló fà kí ló kọ́ ọ̀rẹ́ mi lẹ́kàn ẹ̀sìn akẹ́kọ̀ọ́ tó kọ́ ọ̀rẹ́ mi mọ́sẹ́mọ́sẹ́. kọ́lá amúrán àràfùtù na tí wọ́n sọ ní tí wọ́n sọ nípa lọ́nà wọn ti mọ ní tó ṣẹlẹ̀ sí dára lọ́nà àmọ́ àwọn fún wọn mọ tó ṣẹlẹ̀ sí. agbára kàtì ní dá àwọn tó ó lè ìgbìyà ọ̀hún ọ̀hún lórí bàbá wọn. àfáàyè sọ fún pé èpè tí ìyàwó ṣe ló sẹ́ òun ló fi òun níbi tí òun wà. ìfẹ́ ń bá àkọ́dà wọn. ó wá pàtà bó ṣe jẹ́ ó wá pa fún ọ. àdéhùn yang bẹ́ẹ̀ mọ́sùlùm yóò fi ẹ̀rùkọ́rẹ́ Nabi Muhammad gbà wá ó fẹsẹ̀ ẹ̀rọ ìyànnẹ́wò sálẹ̀ kò lọ gba ni wọ́n ṣàlàyé ìṣẹ̀lẹ̀ náà sọ àbá. ìtàsí ìfẹ́ ká kọ́ gbẹ̀dà ní pé èrò ń bẹ níbi kẹ́lẹ̀ tó máa fi òrí gba ìwé òbí ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra èyí wà nínú èèyàn ọmọ tí ń gbé pé àdúrà kódà ní títí abáde sí pé fún nígbà ìmàkà sọ ìpè di nǹkan gidi wà ìlà nínú àwọn èpè tí ń tẹ̀lé lòdì lónìí bíi pé ìyá ní nǹkan ní sí ìyá ní nǹkan ó kà fún ìyá rẹ̀ ló fẹ́ ibi tó lọ láyé pa lẹ́yìn lẹ́yìn náà ló pọ̀ lọ́wọ́ rẹ̀. Ah, sorry, just came out. What the wrong way to find you say you know it's going to be. Ètò kan ní ìyàwó kan. Kò sí ẹ̀rọ ní jìnnà sí ìran tí oríṣiríṣi ìdí tí àdúrà rẹ̀ sí orí ń ṣẹlẹ̀ sí èèyàn lọ́pọ̀lọpọ̀. Ọ̀nà kan ní ọ̀nà tí yẹn lè fi sí ìgbésí ayé dáadáa àtàgbé àmàdáadáa. Àwọn irú ìtàgbá yìí ṣe bẹ́wọ́ ní ìṣàlá nípa ìtàn àwọn ọmọ gidi ní ọ̀dọ̀dọ̀ òbí àtàwọn ọmọ tí wọ́n fi orí gba àdúrà òbí àtàwọn ọmọ mi tí wọ́n fi orí gba ìgbè òbí kọ́lọ̀ fún màsàlá nínú àwọn ọmọ tí wọ́n fi orí gba ìgbè òbí. iṣẹ́ aláàbò tó sọ pé ní ọ̀túnla àwọn ọ̀ṣọ́ lọ́wọ́ àwọn ọ̀ṣọ́ lẹ́nu aláàbò وآله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله